pé àtúndá sí nǹkan tí kò wá nù tó dábàá wọ politics àwọn arábí transfer yìí politics wọn wà complex débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wà táwọn ò nípa rẹ̀ ẹ wà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn eléyè ẹlòmíràn support Saudi ẹlòmíràn support Qatar so àwọn ń bí báyìí ara wa ṣé kì í ṣe pé ara fitna bá nàbà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ níbi hadithi àbúrò الماشي فيها خيرا so hadith yẹn ó dá àlọ́bà ibi tí àlọ́bì ti ń sàlàyé fún wa pé ká ṣe sùúrù ká má kó sínú fìtínà tábà ti rí fìtínà ká kóra sí kọlọ́nkó ṣàánú àtẹ̀lẹ́ bá wa sàlàyé bó ni ká ṣe react to the situation now. ipe ṣíṣẹ̀ láàrin ah, Saudi àti Qatar àti àwọn ibòmíì ah, Al-Qur'an tó ti kọ́ ọlẹ́kọ̀ọ́ ipe innamal mu'minuna a'udhu billahi minash shaitanir rajim innamal mu'minuna ikhwa fa'aslihu bayna akhawaykum ipe gbogbo mùsùlùmí ẹ̀yà ọmọ ìyá ni wọ́n fa'aslihu bayna akhawaykum ipe ẹ̀sì àtúnṣe láàrin ọmọ ìyá yìí ní ń jà. àwọn ọmọ ìyá ìbejì tó bá ń jà ṣẹlẹ̀ àtọ fún wa ni pé ẹ̀yìn ẹni ilé mi wà ẹ̀yìn ẹni ilé mi wà ni àbí ká wúro pé kí ni tó fàjà láàrin wọn ká wá gbìyànjú láti ṣe àtúnṣe láàrin yẹn so yìí dà látara ti ṣẹlẹ̀ àtọ àwọn àtàkà fún ara yìí níta àgbẹ̀ kọ́kọ́ wájì ni pé ẹni tó bá dé mo wà ní pòsíṣàn láti ṣe àtúnṣe yẹn mo wà ní pòsíṣàn láti ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì tí máa wà ní pòsíṣàn láti ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì kí n máa ìròyìn rẹ̀. Torí pé àná níbi eléyìí o inú náà ní ẹlẹ́ẹ̀kejì òun náà ní tó mọ òdodo tí ìwà ti dájọ́ lórí òdodo ó mọ òdodo láwọn tí so gbogbo àwọn kan báyìí aburú lánà ni ní àwùjọ wa so náà nípa ànábì fi sàlàyé fún wa pé mìnà ó sì ìsìlámù ìdìbárí lẹ́kùnkùn máa láyà ní máa ń gbọ́ gbájẹ lọ kò sí tó bá kọjá wájú ètò ìlú kọba ọ̀sẹ̀ bá kà ẹ̀ náà kà ọ̀gbọ̀n náà kà á lẹ́ni. báwo lọ jẹ́ pé ṣé ìwọ̀n sábà ìyàrí tí wọ́n kọ́ ṣe kọ́lọ̀ fún káàkiri pé ah, kí ni tó ṣẹlẹ̀ báyìí nìyí kí ni ṣẹlẹ̀ nílànà báyìí nìyí ẹ̀ kí làwọn kìnnìkan tó ń wí báyìí nìyí báyìí gbogbo àwọn kọ́lá inú gbógini inú àwọn aburú títẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àsìkò wa kò já wa ráyè fún nǹkan tó yẹ ká ráyè fún nínú ìbádà sọ yìí náà ní kúkúrú ọ̀rọ̀ ni pé gbogbo tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ báwọn lágbàáyé ni àbí láàrin àwọn èèyàn ni á wò yí pé kí ni àtúnṣe tí mo lè ṣe sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ni àtúnṣe kí ni ó pé àti débi tí lectures tó ní tí ó parí sínú pẹ̀lú òkú ọlọ́run láàrin ọ̀sẹ̀ méjì sísè náà láti ṣe program ní kí ọlọ́run kó ṣe wá fún wa. gbogbo apá gbìyànjú tá a wá lẹ́yìn kọ́lá kó sọ wọn lọ́sọ̀ lórí. àwọn yòókù náà tẹ́ máa kọ́ lẹ̀ láti lè gbé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa wá tó ti bí bàbá ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. So kati ya tukayo kolejo wamemama kana fike amfani ran kusha yawa kan kuka kun ta'ala sallallahu سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته